Allah ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما عباد الله dájúdájú ìbẹ̀rù ọlọ́run ó ń bẹ nínú nǹkan tó ṣe wípé ó jẹ́ ọ̀ràn yẹn lórí wa ká ní tá a bá sì ní tán ká mójútó ká máa ṣe ìṣọ́ rẹ̀ ní ìṣọ́ gidigidi. kọ́mọ bá di ń tọ́ wa lọwọ. bíbẹ́rù òun náà ní kéèyàn ọmọ kórìíra kéyìí tó ti dáa nínú ọ̀rọ̀ wọn má bàjẹ́ kí aburú ó sì má so. sóun eléyìí ni wọ́n ń pè ní ti dáa ọmọ baje. èyí tó burú kọ́mọ ṣẹlẹ̀ sí ọ gbogbo onílàákàyè. iná ní ma fẹ láti pé gbogbo ìtọ́lọ́mbà ti ràn lọ́wọ́ tó bá ti dá tó ti kún régé náà rò má tún padà sẹ́yìn ìbàjẹ́ má àti pé papọ̀ ẹ̀rọ máa gbogbo wọ́n á sì máa jọjọ tí pípé sáwọn ló ṣe jẹ́ pé nínú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àyà alukur'an a rí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wọn pa wá láṣẹ pẹ̀lú alkhawf ká ní bẹ̀rù òun fala takhafuhum wa khafuni in kuntum mu'minin ẹ má ṣe bẹ̀rù wọn èmi ni ká bẹ̀rù tẹ́ ẹ bá jẹ́ olùgbàgbọ́ òdodo gbogbo oníkálukú gbogbo kó wa. lábẹ́ pàǹsí lọ́n à ń bùkátà àti máa bẹ̀rù ọlọ́n nítorí pé nígbà tí ìbẹ̀rù ọlọ́n bá ti bẹ nínú ọ̀rọ̀ èèyàn àlámẹ̀rí rẹ̀ dàrú ọ̀rọ̀ rẹ̀ kì í ṣùgbọ́n nígbà tá a bá ti ṣàfẹ́kù bẹ̀rù ọlọ́n nínú ọ̀rọ̀ èèyàn oríṣiríṣi àdánwò oríṣiríṣi àmìwò oríṣiríṣi àìdá oríṣiríṣi ní ọmọ torí ẹ ìwọ tó ń sin lọ tí ọ wá sí bẹ̀rù ọlọ nínú ọ̀rọ̀ rẹ kò rí gbé ọ̀rọ̀ rẹ sórí ẹrù kí ni túmọ̀ gan kó ń sin lọ nígbà tó bẹ̀rù ọlọ nítorí pé ẹni tí ń bẹ̀rù ọlọ òní máa pa òfin Ọlọ́run bá má ẹni tí ń bẹ̀rù ọlọ òní máa ṣe tọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wa. tó ní ká sí ẹ jẹ́ díẹ̀ nínú àjùlọ àti ọlá ńlá tí ń bẹ fún ìbẹ̀rù ọlọ́run bóyá wọn àti ẹ̀jẹ̀ ta wá nídìí kan kọ́ àwọn òfin lè àjọ kan nínú ẹni tí ọmọ àbẹ̀rù ọlọ́run nínú àwọn àjùlọ yìí òun ọlọ́run ọba máa gbàdúrà wọn ọlọ́run sọ fún wa nínú suratul A'raf ó ní wad'uhu khawfan wa tama'an inna rahmatallahi qaribun minal muhsinin ẹ máa gbé ọlọ́run lẹ́ni tí ń bẹ̀rù rẹ̀ ẹ máa pè lẹ́ni tí ń sojú kòkòrò dáadáa tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ dájúdájú ìkẹ́ ọlọ́run ó súnmọ́ àwọn olùṣe dáadáa ẹ máa pe ọlọ́run lẹ́ni tí ń bẹ̀rù ọlọ́run nítorí pé ẹni tí ń bẹ̀rù ọlọ́run tó bá pe ọlọ́run ó súnmọ́ kádùá rẹ̀ tètè gbà torí ẹ̀ àsìkò sábàbí kan nínú sábàbí tó má dùn àrẹ má má gbà òun náà ni. àìníbẹ̀rù ọlọ́run eléyìí tó ṣe pé ń bọ ọjà èèyàn gbọ́dọ̀ máa bẹ̀rù ọlọ́run tí èèyàn bá ń fẹ́ ká bà nínú àjùlọ títún bẹ fún ìbẹ̀rù ọlọ́run òun náà ni an-nasru al lórí àwọn ọ̀tá kò tàṣetọ́ni ń bẹ dọ́dọ́ta gbogbo wa a sì máa bí àwọn ọmọlẹ́yìn ṣetọ́ni náà wà tó ṣe pé àwọn náà ń ṣiṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ ẹ̀sìn iléeṣẹ́ ṣetọ́ni làwọn náà ti ń sáàbù gbogbo oníkálukú lọ́lọ́tà o lè lọ́tà nídìí ẹ̀sìn o lè lọ́tà nídìí tìlẹ̀ ayé. ọ̀tá yẹn lè fojú hàn ọ̀tá yẹn lè fojú pamọ́ ó lè wà nítòsí ó sì lè wà ní jìnnàjìnnà ṣùgbọ́n gbogbo oníkálukú náà lọ tiẹ̀ máa gbogbo kálukú kó wọn borí ọtọ òun kó wọn jẹ́rìí rẹ̀ nírọ̀rùn ọ̀nà téèyàn lè gbà borí òun náà lè nítorí tí tó bá bẹ lọ́run gẹ́gẹ́ bí àjùlọ alákọ̀ọ́kọ́ ọlọ́run gbàdúrà rẹ̀ tó bá bẹ lọ́run kó fún ọ ní ṣẹ́gun lórí ọ̀tá rẹ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa yóò fún ọ ní ṣẹ́gun lórí ọ̀tá rẹ̀ tó bá bẹ lọ́run kó fún ọ ní lórí ọ̀tá rẹ̀ ọlọ́run ọbọ̀ fún ọ ní lórí ọ̀tá rẹ̀ anabi musa alayhi salam ọkọ àwọn ọmọ israẹli láṣẹ gẹ́gẹ́ bí àṣẹ tọ́nà wọn bá fi pa òun náà wíkẹ́ kí wọ́n wọ ilẹ̀ mímá eléyìí tọ́nà wọn bá kọ fún wọn pé kí wọ́n wọ. àwọn ọmọ Ísírẹ́lì ran rí wọ́n fà kíkọ́ wọn láwọn ò ní wọ bẹ̀. wọ́n nítorí pé inna fiha qawman jabbarin wa inna lan nadkhulaha hatta yakhruju minha fa in yakhruju minha fa inna dakhilun wọ́n ní àwọn alágbẹ̀rù parí bẹ́ẹ̀nbẹ́ẹ̀ àwọn òní wọnú ìlú yẹn ó dìgbà táwọn alágbẹ̀rù parí bá jáde kú ńbẹ. tọ́ gbogbo bá nàbí Musa ti ṣèṣe tó wọ́n kọ̀ wọ́n farí káwọn láwọn òní wọ̀lú. ọlọ́wọ́n bá wá fún wa ní ìròyìn nípa àwọn èèyàn méjì kan nínú àwọn ọmọlẹ́yìn anábì Musa alayhi salam ọlọ́ni qala rajulani min alladhina yakhafuna an'ama Allahu alayhim madkhulu alayhim al-bab fa idha dakhaltumuhu fa innakum ghalibun wa 'ala Allahi fatawakkalu in kuntum mu'minin. gẹ́gẹ́ bó ṣe wá ní suratul Ma'idah ọlọ́ni àwọn ẹni nínú àwọn ẹni tó ṣe wípé wọ́n ń bẹ̀rù ọlọ́run ẹni méjì kan nínú àwọn ẹni tí ń bẹ̀rù ọlọ́run nínú àwọn ọmọlẹ́yìn anabi musa alayhi salam an'ama Allahu alayhima láwọn ẹni tó ṣe kọ́ lọ́wọ́ bá pé ìdẹ̀ra rẹ̀ lé wọn lórí ọlọ́run ṣe ìdẹ̀ra rẹ̀ fún wa wọn yanu wọn ní udkhulu alayhimul bab ẹ wọlé lọ bá wọn ẹ ń sọ ẹja wọlé lọ bá wọn fa idha dakhaltumuh ẹ bá gbà láti wọlé lọ bá wọn fa innakum ghalibun ẹ̀yin wa 'ala Allahi fatawakkalu olúwa ẹlẹ́dàá wa oníkàjẹ́ kábà dúró in kuntum mu'minin tẹ́bàjẹ́ ní tó gbọ́lọ̀ fún. kí ni tó kì wọ́n láyà kí ló ṣe wọ́n láàkì láti sọ̀rọ̀ akínjáde báyìí ìbẹ̀rù ọlọ́run tí wọ́n ní. kí ló wá mú àwọn yòókù láti lè má gbìyànjú níbi àti ta ọ̀tá láyà ètò mú wọn má ṣe bẹ́ẹ̀ ó náà ní pé bẹ́ẹ̀ rọ ọlọ́run ọba àwọn òtún k ìdí ìnà tí wọ́n fi sásẹ̀ yìí àṣẹ lásán kọ́ ló rí àwọn ọ̀tá rẹ̀ borí lásán kọ́ ni ọ̀tá rẹ̀ ń ṣe ọ́ síbáṣìbò nígbà tó ṣe pọ̀ níbẹ̀ ìwọ lọ́nà ọlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá tó ń sọ ní suratu Ibrahim ọ̀ni walanuskilannakumul arda min ba'dihim dhalika liman khafa maqami wa khafa wa'id ọlọ́ni mo búra pé màá mú yín máa gbé ilẹ̀ yẹn lẹ́yìn àwọn ẹni tó ti gbé bẹ̀ ṣáájú tiyín nígbà tá a bá pa àwọn àrùn tán á fún yín láǹfààní àti máa gbé àyè wọn tí wọ́n ń gbé níṣẹ́ làá máa ṣe bẹ́ẹ̀ fáwọn ẹni tí máa ń páyà ìdúró níwájú ọlọ́run láti rojọ́ àwọn ẹni tí máa ń bẹ̀rù àwọn àlérí ìyà t'Ọlọ́run bá ṣe fáwọn ọ̀tá rẹ̀ ẹni tí ń bẹ̀rù dúró tá dúró wọn ju ọlọ tí ń bẹ̀rù lérí ìyà t'Ọlọ́run ti ṣe lẹ̀ dáwọn ọ̀tá rẹ̀ àwọn lọ́lọ́run bá máa ń sori báyìí fún un torí ẹ ẹ ní borí ọ̀tá yín àfi tẹ bá jẹ́ ẹni tí ń bẹ̀rù Ọlọ́run wọ́n jẹ́ ẹni tí ń takùtà Ọlọ́run ọjọ́ ẹni tí ń takùtà Nabi Muhammad sallallahu ọ̀wá lọ fẹ́ borí ọ̀tá rẹ ọ̀nà wo lọ fẹ́ gbà borí rẹ ọ̀nà wo lọ fẹ́ gbà borí rẹ ó gbójúlé àṣetán wọn náà gbójúlé Iblis tó bóòlù ti fẹ́ borí ọ̀tá rẹ kò lè rọrùn kò lè rọgbọ eléyìí túmọ̀ sí wípé ẹnikẹ́ni tó bá wù láti ṣẹ́gun ọ̀tá rẹ̀ láti borí wọn nírọ̀rùn ìbẹ̀rù ọlọ́dọ̀wọ́ rẹ̀ ó sì lè jẹ́ni tó ń bẹ̀rù ọlọ́run tá a sọ pé à ń bẹ̀rù ọlọ́run tó bá jẹ́ mùsùlùmí torí pé mùsùlùmí ló mà tó máa yẹ òun ló lè ṣe nínú àǹfààní àti àdúlọ́ tó ń bẹ fún ìbẹ̀rù ọlọ́run òun náà ni al-intifa'u gbogbo òkìlọ̀ tó máa ń ṣe fún yàn yóò wúlò fún yàn tí yàn bá jẹni tí ń bẹ̀rù ọlọ́run gbogbo wáàzì tó máa ń gbọ́ yóò máa wúlò fún ọ tó bá jẹni tí ń bẹ̀rù ọlọ́run ẹni tí ì bẹ̀rù ọlọ́run gbogbo kìlọ̀ tó bá fún kò lè wúlò fún àìmọye tó ti gbọ́ àìmọye tó ti bọ́ sọ́nù gbèsè ayé rẹ mélòó ló fi ṣe wà o mélòó ló fi ṣiṣẹ́ tẹ̀bí bí ṣe ń gba etí ọ̀tún wọlé ní gba tòsí jáde gbàtí torí ọlọ́ọ̀dánilẹ́kọ̀ọ́ ọlọ́ọ̀dánilẹ́kọ̀ọ́ ìwà rẹ ò yí padà ìṣesí rẹ ò

فذكر بالقرآن من يخاف وعيد ما في القرآن سيستي ما في القرآن سيرانتي gbogbo ẹni tí máa ń bẹ̀rù ìlérí ìyàtọ̀ lọ́wọ́ bá ṣe di àwọn ọ̀tá rẹ̀ ẹni tí máa ń bẹ̀rù ọlọ́run òun náà ni wáàsí máa wúlò fún ọ tí ìbá ti bẹ̀rù ọlọ́run wọn bá sọ látò nídọ̀ọ́lá ó rí i pé kò ní wúlò fún ọ. kọ́dà bó bá jáde tán ó tún máa bèrè pé kí ni wọ́n bá wa sọ lónìí náà rí lọ àmì ẹ̀ níbẹ̀rù ọlọ́run yẹn torí pé tó ni wọ́n máa dé máa mójútó ní ìbẹ̀rù wípé kó wọn má pé nǹkan wá òun pàdánù ń gbọ́ òun fẹ́ máa títí ibo ni ayé òun àìdá mélòó lòun fi gbanu kúrò lára òun dáadáa mélòó lòun fi fà wá sínú ìgbésí ayé òun ẹni tí máa ń bẹ̀rù ọlọ́run lélẹ́yìí lè jẹ́ tiẹ̀ o ṣùgbọ́n ẹni tí bẹ̀rù ọlọ́run à ẹ̀mẹ́yẹ òjò tó ti rọ̀ tilẹ̀ ti mú nínú àwọn àjùlọ tí ń bẹ fún ìbẹ̀rù ọlọ́run òun náà ni ìyàkọ́ọ̀dù himmati li ta'ati llah a máa tanijí lórí àtìlẹ́tẹ̀lẹ́tọ̀ lọ gbogbo ẹni máa ti ń bẹ̀rù ọlọ́run ara rẹ̀ ó ti pépé lórí àtìlè tẹ̀lé tọ́lọ̀ ẹni tí yóò bá ti bẹ̀rù ọlọ́run ara rẹ̀ ó máa jí pépé láti sẹ́lọ̀ ni ẹ̀yin náà wò wò ní ìgbà tí èèyàn bá fẹ́ dáràn bí ara rẹ̀ bí ó ti ṣe mọ́kun tí àjíǹde ara rẹ̀ tí ó máa jẹ́ títí tí ó fi rí ọ̀ràn yẹn dá bí ẹni tó fẹ́ ṣe zina ẹ̀rí pé gbogbo ọgbọ́n. gbogbo ọgbọ́n gbogbo ète iná ọmọ wá sí lórí àyíbá mọ lásìkò bá fẹ́ tú báyìí máa gbà báyìí tó bá fẹ́ ṣe báyìí tóbi yẹn bá fẹ́ kọ́ ọmọ mi báyìí gbogbo ọgbọ́n ọmọ wá sórí ẹ̀ tọ́ba kankan wá sí lọ́nkọ́ yọba máa ṣe mẹ́lẹ́ yọba máa mẹ́lẹ́ gbaná ni ó ti ọlọ́run mẹ́ni tó yọba máa tútù

yọ lọ yàgbẹ́ bí wákàtí kan nítorí òun ò ní fẹ́ tí ọmọ gbé òdìdé kó di tẹlifíṣàn yẹn fẹ́ wo bọ́ọ̀lù yẹn gbogbo bó ṣe gbá àwọn kọ́nà yẹn gbogbo àwọn tróyìn tó bá wà ń bẹ́ fún wa ṣe gbá fíríkì pẹnáltì fún wa ṣe gbá tóró náà fẹ́ máa ṣe rìwáyà rẹ̀ fáwọn fáwọn míì táwọn jọ jẹ́ dàgbìnì dọ́rọ̀ aláìníṣẹ́ àmọ́ tó bá kankan sí lọ́wọ́ ẹ̀ ń bọ̀ lọ́wọ́ ẹ bẹ́ẹ̀ rí ẹ bẹ́ẹ̀ wọ́n á sì máa lọ jókòó di bọ́ọ̀lù ní kí bọ́ọ̀lù tó bẹ̀rẹ̀ a sì fẹ́ wà lẹ́jẹ̀ ńnà rọrùn tí wọ́n bá sọ yìí bọ́ọ̀lù tí wọ́n gbá forty five minutes wọ́n tún gbá forty five minutes kejì wọ́n tún wá sọ pé wọn jẹra wọn bọ́ọ̀lù àdánù bọ́ọ̀lù gbogbo àwọn tí ń wò ó ti máa ha gbá bọ́ọ̀lù sínú àwọn náà wọ́n bọ́ọ̀lù ìbẹ̀rẹ̀ wọn máa ṣe òrè wájú tẹlifíṣàn òun gbọ́ tó ń sọ tó ń fi sọ kókó gbà sínú àwọn ìjọ. àfa yóò ṣe máa sẹ́nu bí ọlọ́dẹ orí nídìí àpàtì kọ́dà ẹlòmíì kan wọ́n tún lè lura wọn bẹ̀ wọn wọn ò ti jọ́jà àrí tẹ́lẹ̀ o lọ́wọ́ máa gbé a animọ́ni kí èèyàn gbá kiri sínú kiri lọ́wọ́ máa sọ́gbọ́ ni kò sí gbọ́ kọ́ gbọ́ kọ́ gbọ́ yọba di pé ọwọ́ tí ń ju báyìí kò ní mọ̀gbà tó ju ẹsẹ̀ fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ òun yọba di pa so omi nìbìlì bọ́ọ̀lù àkàlùrà ká fi bọ́ọ̀lù sẹ́gbẹ̀ẹ́ kàkàlùrà o subhanallah tó ṣe tọ́ni kú ti jókòó tì wọ́n mẹ́ wọ́n wá ní wọ́n fọgbọ̀n ṣẹ́jú kún ẹ̀rí tó gbogbo àti wo bọ́ọ̀lù inú wọn dùn bàjẹ́ ni jùmọ̀ àlàfẹ́ ké lábẹ́ ṣe tàbá wa ké súrọ́tù jùmọ̀ àràkà alákọ̀ọ́kọ́ tàké múnàfikún náà ní rákà Ah, ẹ̀rí kí ó tán kí ń lọ ọdún mọ̀tọ́ kọjá ó ti jù. Ah, láti pé wọn ní bàbá ti pété àwọn àlìjá àwọn kankan torí wọn ò ní bẹ̀rù ọ̀lọ́ nídìí àdánù nídìí òfò wọn a máa pẹ́ ń bẹ̀ bàjẹ́ wọn rẹ̀ wọn ò ní bẹ̀rù tí bẹ̀rù bá wà kò sí nǹkan kan tí wọ́n máa wù yá ṣe bí tíbẹ̀rù ọlọ́run bá wà ìnígbà kẹ́nìkan dé mọ́ṣáláṣí lónìí ṣáájú tíbẹ̀rù ọlọ́run bá bá wà àmọ́sẹ̀ náà ti ẹlòmíì á ti bẹ́ẹ̀ sálámà kó tó dé yẹ máa ṣe subhanallah subhanallah yẹn ni pé imáà mẹ́tì sálámà ó jẹ́ nsàlọ́ àgbọ́rò mẹ́tì sálámà ó subhanallah jẹ́ tọ́ nígbà tí sí bẹ̀rù ọlọ́run tó lọ sọ nípa àwọn tí ń bẹ̀rù rẹ̀ عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون ọlọ́ni wọn máa gbára wọn jìnnà sí ibùsùn ní gbogbo òru ni máa jí ṣe gbogbo òru wọn máa jí ṣe tahajjud wọn á wá pe ọlọ́run ọba wọn ti bẹ̀rù ti bẹ̀rù tójú kòkòrò tójú kòkòrò wọn bẹ̀rù ń bẹ lọ́dọ̀ wọn sojú kòkòrò ń bẹ wọ́n sì máa ná nínú tọ́lọ́wọ́n bá fún wa. tọ́ àwọn náà ń gbọ́ gbogbo ẹ ẹni tí ó tẹ̀lé ló àwọn náà gbọ́ gbogbo ẹ ẹni tí ó tẹ̀lé ló ẹlòmíín ọdún tó ti jí láti ṣe sọ láti lóru kàn kí ló fẹ́ ṣe kí ló sọ wò bá wá dé bá ṣe kóòrùn ọba yọ kò ọ̀pọ̀lọpọ̀ lónìí ìgbà tó rùn yọ ló tó sàṣùrà síbẹ̀ náà láwa wà ìgbà táwa fúnra ara wa tá a ara wa kéré tẹ wá rò pé tá a bá kú tán ẹnìkan bẹ tó lè wá ìkẹ́ fún wa tí ọba wa rà ń tú láìsí kò lè tí ọba ti kọyán ara rẹ kéré kò sí lè bọ ọkọ tóbi lẹ́yìn ìwọ ni kò sánà bó sì rà àlùjánnà o torí ọ̀dọ̀ wọ wa jama kájẹ ni tó ṣe pé ọtajú nídìí ká ṣe tọlọ ayé yìí ń lọ ni ìṣẹ́jú kọ̀ọ̀kan ń dínkù bí ṣe ń lọ ní ń dínkù nù gbèsè ayé tiwa bọ́jọ́ kọ̀ọ̀kan ṣe ń lọ ní ń dínkù nù gbèsè ayé wa kọ̀ọ̀kan ṣe ń lọ ní ń dínkù nù gbèsè ayé wa oṣù kọ̀ọ̀kan ń dínkù tọ́lọ́ wọn fi ní máa bọ̀ torí ẹ kí wọn là ń ṣe ilẹ̀ ìdọ́jọ́ yìí bẹ̀rù ọlọ́run dọ́wọ́ wa akramakumullah nínú ọlá tí ń bẹ fún ká bẹ̀rù ọlọ́run ó náà ní kí gbogbo ẹtí máa ti ń bẹ̀rù ọlọ́run gbogbo ọba yóò dúró torí àwọn èèyàn wọn ò tó nǹkan kan torí wọn èèyàn náà jọ gbogbo wa kí ni ẹnìkan nínú wa nísìnyí

torí pé òun lọ́la àlùjá náà tá à ń fẹ́ òun ló sì níná tá à fẹ́ torí rẹ̀ bẹ́ẹ̀ bá ti níbẹ̀rù ọlọ́run ẹ lè pé gbogbo ń tẹ̀sí ẹ lè kú ọkàn yín níjànú kọjá torí tọ́lọ́ náà eléyìí pàtàkì àìjẹ́ bẹ́ẹ̀ àṣedànù nìyẹn o kò sí kankan tó mi yẹn lè fún mi yẹn ju kó yìn ọ lọ ẹ̀yin kíni ẹ̀yin àdánù ẹ̀yin òfò tí ọjà mọ̀ kankan òpin rẹ̀ nídàkejì gbogbo ọ. bí wọn bá yín ọ̀pọ̀ bú ọ ẹwọ kìnnì kan rẹ ẹwọ ẹnu rẹ ẹwọ ojú rẹ ẹwọ mú rẹ dáa fún èèyàn abú èèyàn àdánù èèyàn òfò wọn pé ọbẹ tó bá jẹ bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run èébù èsì so sọ ẹni tí ń ọ oná kò sí tó mìíyàn tó lè rẹ bí ọ àbí ọ lọ. ṣé èyí táwa wá fojú sùn àfi tí ń bẹ lọ́dọ̀ ọ̀nà torí rẹ̀ bẹ̀rù wa ti ní bẹ̀rù ọlọ́run á láǹfààní àti lè kó ẹ̀mí wa níjànú á lè kó ọkàn wa níjànú pé ní tí mo fẹ́ ṣe ìtọ́rọ ọlọ́run mo fẹ́ ṣe gbogbo ọ̀nà tí ṣètò ni bá gbà wá láti fẹ́ mú mi má ṣe nítorí tọ́lọ́run èmi pẹ̀lú rẹ̀ ọ̀yà wọ̀ ya jáde pẹ̀lú bẹ́ẹ̀ ẹ̀sìn yín jẹ́ kójọ́ torí pé tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ tó bá ti jẹ́ pé torí tàwọn èèyàn náà bá ní kò ní í ṣẹ́kù fún wa ọlọ́nu àwọn ẹni tẹ́ ṣe ń torí wọn ni wọ́n ní torí ẹ̀ agbọ́dọ̀ níbẹ̀rù ọlọ ẹ gbọ́n tó lọ sọ ni nínú suratul insan ó ní innama nut'imukum liwajhillah la nuridu minkum jaza'an wala shukura inna nakhafu min rabbina yawman abusan qamtarira ọlọ́wọ́n bá ní àwọn olùgbàgbọ́ òdodo nínú ìròyìn wọn wọ́n máa ń sọ pé tọ̀ oúnjẹ tá a fún yín o ẹ̀yin aláìní ẹ̀yin ọmọ òrukàn ẹ̀yin tẹ́ ẹ dẹ́rú wọ̀nyí à ń fún yín lóúnjẹ yìí ni nítorí tọ́lọ̀ torí ojú ọlọ́ la ṣe fún yín a fẹ́ kẹ́ san alẹ́sàn kan lórí ẹ̀ a sì fẹ́ kẹ́ dúpẹ́ fún wa kì í ṣe ẹ̀san kan la fojú sùn tá a fi ń ṣe bẹ́ẹ̀ látọ̀dọ̀ yìí kèésì ṣe ọpẹ́ kan la fẹ́ gbà lọ́dọ̀ yìí tá a fi ń ṣe bẹ́ẹ̀. inna nakhafu min rabbina yawman abusan qamtarira a dáhà ń bẹ̀rù ọ̀nà lọ́jọ́ ọjọ́ rojú kókó ọjọ́ tí aburú rẹ̀ ti pọ̀ làwọn ń bẹ̀rù torí tọ́lọ́ọ̀n la ti ń fún un. akramakumullah síbẹ̀ náà làwọn náà tá ní bẹ̀rù ọlọ́run ẹ̀rí pé gbogbo ń tàbá ṣe láyé á rí dájú pé torí tọ́lọ̀ náà àwọn tí wọ́n mú wá gbọ́dọ̀ yín báyọ̀ máa gbúrò yín báyọ̀ máa gbọ́n yín báyọ̀ máa yé gbọ́n yín ẹ̀rí pé títí láíláí, ẹ̀ ní sèrè kù sí nítorí pé gbogbo tọ́jú tẹ̀ ń ṣe fún gbogbo owó tẹ̀ ń ná lé lórí ẹ̀yin ń ṣe ẹ̀fin sin lọ́ọ̀ni nínú téèyàn lọ bá pàdé lọ́dọ̀ lọ ìyẹn wọn fọwọ́ ara rẹ̀ kọ́ ilé alárànbarà kalẹ̀ kó tó wá jẹ́ pò náà ni ó tún á máa ké ni ó tún yọ ọtí tí ó tún máa wò torí pé gbogbo dáadáa tí à ń ṣe láyé òun bí ìgbà tá à ń kọ́lé kalẹ̀ àti wá kọ́lé tán ilé tí wàá da ó ti dúró rekete àwa náà látún á lọ mú epo látún á dà sí látún á sáná sí a'udhu billahi minash shaitanir rajim torí ẹ gbogbo ẹni tí ó ti máa ṣe ti ń ṣe torí tọlọ́run àpèjúwe rẹ̀ ní tẹni tó kọ́lé tó kọ́ ilé aláràbarà kalẹ̀ tó tún wá lọ mú epo pẹtiróòlù tó tún wá fi tó tún wá dà sí ilé yìí tó tó tó tó dà sí gbogbo ibikíbi ilé yìí tó wá sálẹ̀ sí pé máa jó máa jó ìfẹ́ rí ọmọ eléyìí ò ní tún máa lẹ́sẹ̀ dà torí ẹ̀ a gbọ́dọ̀ mójútó pé iṣẹ́ wa táwọn à ń ṣe à ń ṣe fọ́lọ́ ni o èyí tẹ́ ẹ bá ṣe fọ́lọ́ òní ọ̀sẹ̀ kù akramakumullah nínú ọlá àti àjùlọ tí ń bẹ fún bẹ̀rù Ọlọ́run òun náà ní pé gbogbo ẹni tó bá ní bẹ̀rù Ọlọ́run ìjìnà sẹsẹ téèyàn bá ti níbẹ̀rù ọlọm èèyàn máa ń jìnà sẹsẹ apá kan nínú àwọn aṣíwájú wa rere wọn ní ọlọm ọlọ́run tó bá ti ráàyè jókòó gbogbo ààyè tí ìfẹ́kùfẹ́ máa jókòó sí nínú ọkàn gbogbo ààyè ìfẹ́kùfẹ́ ọkàn ìnìbẹ̀rù ọlọ́run máa ń jó dànù ọkàn yóò wá nígbà tí bá ti ráàyè jókòó sí àti pé ó ń zìnà ìbẹ̀rù ọlọ́run ló sì fún ẹni tí ń ṣe zìnà ó lè ìbẹ̀rù ọlọ́run ló sì fún ní fi ń jáde ọ̀mùtí ìbẹ̀rù ọlọ́run ọba ni ò sí fún nífi mutí abatẹnijẹ́ ìbẹ̀rù ọlọ́run ọba ni ò sí fún nífi ń ba tọmọlàkejì jẹ́ apẹ̀gàn ìbẹ̀rù ọlọ́run ọba ni ò sí fún nífi ń pẹ̀gàn asorun wọn kúkọ ọmọ ti pàkọ́ ìbẹ̀rù ọlọ́run ọba ni ò sí fún níbi ń sọ̀rọ̀ wájú kọ̀mọ́tì papọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ mà láyé ẹgbẹ́ sábẹ́ ìbẹ̀rù Ọlọ́run bá ní òsì fẹ́ni tí ń ṣe tèmi níbi ń ṣe àti pé tíbẹ̀rù Ọlọ́run bá bá wà ìgbésí ayé wa ò bá da púpọ̀ àwùjọ wa ò bá sùn wọn púpọ̀ àwọn èèyàn wọn ò bá bẹ̀rù àti máa ṣẹ lọ́nà púpọ̀ kò bá dé bíi pé èèyàn ń paaki mọ́tò rẹ̀ síta yóò sì fi kọ́kọ́rọ́ sẹ́nu rẹ̀ bọ́ba dé bó ṣe fi mọ́tò rẹ̀ lẹ̀ ní ọba tí bẹ̀rù ọlọ́run bàbá wa mọ̀ngbà tí ò sí bẹ̀rù ọlọ́run ọ paaki mọ́tò kalẹ̀ gbogbo gíláàsì ló tún gbé sókè ó tún nọ́ọ̀kì lẹ́kùn ó tún ti yọ kọ́kọ́rọ́ kò ń bẹ̀ àbá ọ̀daràn kan tún wá yọ fọ́ gíláàsì gbọ́dọ̀ bá fọ́ gíláàsì yóò tún já gbogbo wáyà yóò tún wo pé wáyà kan tó máa fi kan wáyà kan mọ́tò ó sì sẹ́ńtúláàsì náà wọ́n tún gbé mọ́tò lọ tẹ́lẹ̀ pé bẹ́ẹ̀ ọlọ́run ọba kò sí rárá. akramakumullah ọgbàgbé ansẹ̀tì rẹ sínú mọ́tò gbogbo lẹ̀kùn ó ti gíláàsì níbi tí ò sí bẹ́ẹ̀ ọlọ́run dé ọ̀daràn kan sì dé yóò sì gba gíláàsì rẹ bẹ̀rù kọ́wọ́ yọ yóò sì mú yọ kò sí ọlọ́run ọba yẹn kò kó fo fẹ́ǹsì ilé kó wọnú ilé ilé tí ọmọ tó wọn bá ń bẹ̀ fa bóyá tó bá ti wọlé ìjà ìwọlé ọ̀ní ti yanú lẹ̀ tí ó gbé mi yóò pè tí ọba dàkọ́dà torí kò sí bẹ́ẹ̀ rú ọ lọ bóyá kìnìún kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n fi sọ bẹ́ẹ̀ tọ́kí tó bá ti wọ́ bẹ́ẹ̀ wọ́n pa ni yọ́sà ipò wọn wọ̀ bẹ́ẹ̀ náà torí kò sí bẹ́ẹ̀ rú ọ lọ ẹ rí i pé ẹnìkan lọ já géètì ṣọ́ọ̀pù yóò kọ ẹrù ẹlẹ́rù bẹ́ẹ̀ wọn ọmọ ààrẹ nígbà tó pọ̀ ọmọ làkejì lẹ́kùn torí kò sí bẹ̀rù ọlọ́run àwọn míì tó bá tiwọn débi pé kò sí bẹ̀rù wọn à ní jálẹ̀kùn yẹn ògiri ni wọ́n wọ́n ògiri subhanallah wọn ò kọ́nà wọn bó káwọn ya òkúta táwọn ti gbé kùmọ̀ lọ́bàá tó bẹ́ẹ̀ sí ni ewu tọ́lọ̀ sọ́dà sẹ́yìn kọ́lọ̀ ò lè ṣe bẹ́ẹ̀ innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun àṣì ọlọ́n fún gbogbo tọ́lọ̀ bá fẹ́ kó ṣẹlẹ̀ kò tún kó ṣẹ kó sì máa ṣẹlẹ̀ ìgbà tí ò sí bẹ́ẹ̀ rọ bó lè yẹn ti fẹ́ ronú débẹ̀ kò lè ronú débẹ̀ tẹ́tí bẹ́ẹ̀ rọ ọlọ́n bá ń bẹ sẹ́nìkan máa tú sókòtò yóò sì ti tú sókòtò tó bí iná ìyàwó yàwó ọmọ ọlọma obìnrin olóbìn ìwọ náà pin ọlọ́pin ọwọ́ àti ṣòkòtò ti bá òhò ti bẹ̀rù ọlọ́run bá wà sétí náà wáyé kò ní wáyé láéláé kò ní wáyé àbùrọ̀mọ kí ni jẹ́ mágùn gan ogun ogun ju gbogbo àwọn ogun lọ bá ìdí ni

tẹ́ ẹ mọ̀ pé gbogbo ntí a ṣe ní ara yẹ ọ̀gbọ́n ní ìsìn nígbà tí ìdìbò alẹ́ pọ̀ mọ́ra wọn ẹ̀bùn láti á ṣe ọmọ jáde máa obìnrin ní jáde o kọ́kọ́ mi o àbí wọ́n fẹ́ lọ fẹ́ kó bá mi nígbà tí olúwa rẹ̀ wá ma òun náà ní náà yọ yọ wá di pé ta ló fẹ́ kó bá ta ni yọ bá di pé wọ́n jáde ta ẹ̀yìn ẹ̀yìn wá o ẹ̀yìn ẹ̀yìn èwo lọ́lọ́wọ́n bọ̀ wá lè sí tó bá pé bẹ́ẹ̀ rú ọlọ́wọ́n bá bá ń bẹ wàhálà ẹ̀ kọ́ ní ṣe zina ẹnì kọ́ ní ṣe zina láyé torí ẹ ìbẹ̀rù ọlọ́run ni ò sí iná ní gbogbo wa burúkú lọ́gbà yìí kan ẹnìkan fẹ́ pọ́ ọmọ làkejì wọ́n ní àpèkú ni àwọn òpèkú láti ojú oorun ni ó ti bọ́ sójú kú táwọn bá ti pè tó bá ti dáhùn báyìí kọlọ́s ọlọ́run ó kè síbẹ̀rù ọlọ́run bá ń bẹ ìwọ fẹ́ máa gbáyé ọwọ́ fẹ́ pa ẹnìkan sọ ẹnìkan ó nípa ẹnìkan àmọ́ gbà tí ò wọ́n mọ̀ para wọn náà gbà tí ò ń dara yẹn sọ̀rọ̀ pé yóò kọ́ lọ́ọ̀kì wọ́n pa náà ni wọ́n pa tí wọ́n bá wá lè pa tọ́lọ̀ ń bá lọ́jọ́ kú ló ti pè ẹgbẹ̀rún ló lè pa ẹgbẹ̀rún lè pa ti fẹ́ pa tí ò torí ẹ̀ bá níbẹ̀rù ọ̀nà ó tiẹ̀ nígbìyànjú àti pọ̀mọ́lá rẹ̀ àwọn wa rí láwọn àwùjọ wa wọ́n tún dẹ́gbẹ́ pààyàn lẹ̀ níbi tí ò sí bẹ̀rù ọlọ́run ọba dé wípé à èèyàn mélòó ni wọ́n ti parí láyé ẹ èèyàn nígbà tí ọba ba àwọn èèyàn ẹ̀rọ ń àwọn èèyàn wa gba kan àwọn náà hàn kó hàn pé níta àfi pààyàn ẹgbẹ́ àkọlé rẹ̀ níta àfi pààyàn ẹwà àwọn olórí níta àfi pààyàn pààyàn tí kò yín ó dàbí ọ̀bẹ tá àfi pàdé nígbà tí o sì bẹ̀rù ọlọ́run bá kú ìbẹ̀rù ọlọ́run bá bá ń bẹ àwọn èèyàn bá máa gbélé ayé lálàáfíà tẹ́nìkan bá ń bọ̀ lẹ́yìn rẹ̀ ò ní bẹ̀rù ẹ̀ tí wọn náà bá sì ń bọ̀ lẹ́yìn ẹnìkan kò ní bẹ̀rù rẹ̀ tí bẹ̀rù ọlọ́run bá ń bẹ àmọ́ nígbà tí o sì bẹ̀rù ọlọ́run kọ́ ó di pé ikú ń dẹ́dẹ̀dẹ̀ dẹdẹndẹkù ni kálukú sá fúnra wọn nígbà tí o sì bẹ̀rù ọlọ torí ẹ ẹ jẹ́ ká dán o a ti dán ìbẹ̀rù Ọlọ́run ọba o ẹ jẹ́ ká dán bẹ̀rù Ọlọ́run o náà káwọ bá àwùjọ owó sì wáyé báwo ní gbèsè ayé owó ti ṣe dáa akramakumullah nínú àdúlọ tuntun bẹ fún bẹ̀rù Ọlọ́run ó náà ní pé gbogbo ẹni bá ń bẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run máa ń ṣe sábàbí kéèyàn wà lìjẹnà bẹ̀rù Ọlọ́run a máa ń ṣe sábàbí káwà lìjẹnà ilé ayé dáa wáyé ìrìn àjò ni yóò tàjọ kan o kọlọ́n ọba kó jẹ́ kí ìrìn àjò wa kọ́ tán síbi tó dáa kọlọ́n ọba kó ṣe ètò pẹ̀lú yín lọ́mọ àlùjáná ẹ rí kéèyàn bá kú tó bá rà àlùjáná wọ̀ ń lọ lórí rẹ o gbogbo ẹni tó bá kú kò lé ayé tó padà parí sínú náà olórí ikú ni o ọlọ́mọ sì wà lólórí téèyàn bá ní bẹ̀rù ọlọ́run èèyàn rà àlùjáná wọ̀ èèyàn rà àlùjáná wọ̀ kódà èèyàn dunnú dunnú dunnú dúpẹ́ fọlọ́run pọ̀ ń dúpẹ́ fọlọ́run táwọn bàbá àtìyẹ́ òun tún á bí òun ṣùgbọ́n ẹni tí ọba ara lè jẹ́ náà wọ̀ ọ̀họ́ ìbànújẹ́ tó ju gbogbo ìbànújẹ́ lọ kọ́lọ̀ máa ṣe tù abẹ́. ó wá nínú hadith Abu Sa'id al-Khudri radiyallahu anhu qala nabi Muhammad sallallahu alayhi wa sallam ó fún wa nírò nípa arákùnrin kan nínú àwọn ẹni tó ti dé ṣáájú jù wa. wọ́n ní arákùnrin yìí ó jẹ́ èèyàn dáadáa ó sì jẹ́ tó dáa sí àwọn ọmọ rẹ̀ ìyàwó rẹ̀ àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ àsìkò tí wọ́n ń pọ̀ kakú lọ́wọ́ ọ́ aránṣẹ́ pé àwọn ọmọ rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ wá dé wọ́n wá sàlàyé fún wa pé ó bi wọ́n léèrè béèrè kó o lẹ́sìn màmí sí àwọn ọmọ ní bàbá dáadáa ni ẹ máa ń tọ́jú wa ẹ fi àjẹ wa ẹ sì gbà kọjá yìí pé agbèbí à bàbá wa jẹ́bẹ̀ ǹjẹ́ tí mo bá pa yín láṣẹ pé kẹ́sìn kankan fún mi lẹ́yìn ikú mi sẹ́ẹ̀sì wọ́n láṣẹ kí ni nǹkan náà bàbá ní tí mo bá kú àṣẹ mi òun náà ní pé kẹ́ jómi níná kí ẹ fi iná ju ara mi kí ẹ fi jomi ráúráú títí tí wọ́n fi di èédú tí mo bá wá di èédú tán wọ́n fẹ́ pé kẹ́ ẹ kún èédú mi yàn kẹ́ ẹ lọ kó dé lùbọ́ nígbà tẹ́ ẹ bá wá lọ tí mo bá dé lùbọ́ tán kẹ́ ẹ wá gbé èlùbọ́ mi o èédú mi tó ti dèlùbọ́ tẹ́ ẹ kún tó ti dèlùbọ́ kẹ́ ẹ wá gbé mi kún òkun tẹ́lá gbẹ́mi gun òkun ní ìgbà tí ìjì burúkú bá ń jà lórí òkun nínú pépà tẹ́ bá wá da èédú mi jẹ́ ti lọ tó ti dèrò bọ́sì kẹ́ sílẹ̀ lọ́nà tí ìjì burúkú ó fi fẹ́ kú lọ́wọ́ yín tí ń fẹ́ dànù tó tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ fún mi inú mi ó dùn a ah! bàbá wa bọ́ọ̀lù tí mo fẹ́ ṣe fún mi ojú bá mi tán anabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní bẹ́ẹ̀ ni arákùnrin yìí ṣe tó sọ fáwọn ọmọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ sì mú àsọtẹ́lẹ̀ rẹ̀ wọ́n mú ṣẹ wọ́n jóná wọ́n mú edu rẹ̀ wọ́n lọ wọ́n sì gbé pọlí òkun gbàtí ìjì burúkú fẹ́ ọ̀fẹ́ dànù wọ́n padà lé Ọlọ́run Ẹlẹ́dàá ọwọ asọ fún arákùnrin pé kọ́ọ̀nù dèèyàn padà fẹ̀yìdà rọ́jòló nǹkan lọkùnrin yìí bá dìde dúró garando ṣé ẹ mọ̀ pé lójú tiwa ẹ̀yin òrùka ẹni tó kú ẹ ti lọ ti lọ ẹ̀ ń bọ̀ lọ́lọ́ kọ́ lọ́ọ̀bì kankan lọ́dọ̀ ọlọ́ kọ́ lọ́ọ̀bì kankan lọ́dọ̀ ọlọ́ ọlọ́ọ̀ni kò tún déyàn padà kò déyàn padà ọ̀ọ́lù ọlọ́wọ́n ni ayi abidi ìrẹ́ rúmi máa hamalaka ala máa fa'alta kí ló mú ọ sí ntòsí kí ló mú ọ sí ntòsí o tó ní kó ju ọ̀nà kó tún kún ọ kó lọ kó di gàrí kó di kó di lùbọ́ ó tún wá ní kó tún gbé ọ kó kó tún gbé ọ lọ síbi tátẹ́kùn tí ń fẹ́ kọ́fẹ́ ọ̀dà nù kí ló mú ọ síbẹ̀ qala makhafatuka aw faraqa minka ó ní ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù rẹ pé sẹ́ẹ̀rì kẹwọ́ ọlọ́run sẹ́yìn ò ní jẹ mí ẹ kúkú jọ́ mi kí n parun lérò pé bóyá tí wọ́n bá ti parun wọn ò ní gbé mi dìde má ìbẹ̀rù rẹ ló fà. ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ọ̀hánì tó bá jẹ́ pé torí ìbẹ̀rù mi náà ló fi ní kún sí bẹ́ẹ̀ á jẹ́ pé kún fi ọ̀sán àlùjáná alimami Bukhari àti Muslim ló gbé jáde ìbẹ̀rù ọlọ́run yìí máa jẹ́ kéèyàn wà àlùjáná eléyìí ò túmọ̀ sí pé kẹ́yìn náà sọ pé kún ojú yín náà ẹnì kan àti tú náà kò sì túmọ̀ sí pé kó sọ kó kú rẹ kún kún ọ kún kún ẹ ńgbà tó bá di gàrí kò sẹ́ni tó ṣe bẹ́ẹ̀ má tan rẹ jẹ wọ́n sìn ọ́ ni wọ́n sìn ọ́ ẹ̀ àmọ́ níbẹ̀rù ọlọ tó o bá níbẹ̀rù ọlọ ó súnmọ́ kápákì ọlọ́wọ́n ọba pàdé ọlọ́wọ́n ọba kó ṣe tiwa ní ìkẹ́ rẹ̀ kó ṣe wá lọ́kàn nínú ẹni tí ó fi sálù jẹ́nà ọlọ́wọ́n kọ́ má ṣe wá lọ́ọ́ máa ná aqulu qawli hadha الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون عباد الله ان اجل títún bẹ fún الله Ọlọ́run òun náà ní الله ọlọ́run ọba máa mú káwọn nǹkan míì náà máa bẹ̀rù náà bẹ́ẹ̀ bá ti ní bẹ̀rù ọlọ́run àwọn nǹkan míì máa bẹ̀rù yín yàtọ̀ sẹ́ni tí ò ní bẹ̀rù ọlọ́run. Umar ibn Abdul Aziz rahimahullah ó ní man khafa Allah akhafa Allah minhu kulla shay wa man lam yakhaf Allah khafa min kulli shay. gbogbo ẹnikẹ́ni tó bá fi lé ń bẹ̀rù ọlọ́run ọlọ́run mú kí gbogbo nǹkan máa bẹ̀rù náà ṣùgbọ́n ẹni tí kìí bá bẹ̀rù ọlọ ọba mú máa gbogbo nǹkan àbẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ ìyàtọ̀ ọ̀hàn ẹni bá ń bẹ̀rù ọlọ́run ọlọ́run mú gbogbo nǹkan máa bẹ̀rù náà ẹni ọba ti mú máa gbogbo nǹkan.

وني على قدر حبك لله يحبك الخلق وعلى قدر خوفك من الله يهابك الخلق وني بيو بس النفي الله سي لعون يدو الله نوم النفي وباس سجن تنبير الله سي لعون يدو الله نعم النفي سبحان الله بابا نفي الله ọlọ́run mú káwọn ẹ̀dọ́ ọlọ́run máa tọba ń bẹ̀rù Ọlọ́run Ọlọ́run mú káwọn ẹrú rẹ̀ kọ máa bẹ̀rù ọlá tọ nínú àwọn àǹfààní aláàtàjùlọ tí ń bẹ fún bẹ̀rù ọlọ ọ̀nà ni al-istidlal fi dhillallahi yawm al-qiyamah èèyàn máa bẹ lábẹ́ bòjì lọ́jọ́ gbẹndẹ al ọjọ́ tí ò ní sí kan àfitọlọ yẹ kó sọ wá nù hadith Abu radiyallahu anhu hadith tó gbajúmọ̀ yẹn sab'atun yudhilluhumullahu fi dhillihi yawma la dhilla illa dhilluhu àwọn èèyàn oríṣi méje kan o ọlọ́run ọbọ̀ kó wọn sábẹ́ bòjì rẹ̀ lọ́jọ́ pé nàìjíríàn ọjọ́ tí ò ní sí bòjì kan àfitọ́lọ́ nínú rẹ̀ ó náà ní arákùnrin kan nínú àwọn méjèèjì o arákùnrin kan tí obìnrin kan dáàtú jamalin wa mansib tóbìnrin arẹwà kan tó sì ní ipò tó pé kíkẹ́ kọ́ wá bọ̀ ń ṣe zina kò sẹ́ni kankan tí ó ra wọn òun fẹ́ àyè ti sílẹ̀ kọ́ wá bọ̀ ń ṣe zina ṣùgbọ́n ìgbà tó wọ́n dáhùn faqala inni akhafullah ó lè látàrí tó ọlọ́run fi sábẹ́ rẹ̀ dọ́gbìn lọ́jọ́ tí òsì bòjì kan àfi tọ́lọ̀. ìdí ni pé kìí ṣe gbogbo èèyàn ló lè ṣe bẹ́ẹ̀ pọ̀lọpọ̀ tírú àdánwò yìí bá bá wọn ó fìdí rẹ̀ torí ẹ òun wá wá kóra rẹ̀ ń jánu wọn á ní mọ̀ bẹ́ẹ̀ lọ́lọ́ Allahu akbar ìdí tó fi lẹ́tọ̀ọ́ sí kọ́ lábẹ́ bòjì ọlọ́run nínú wa nínú àdéhùn yìí kan náà rajulun dhakara Allaha khaliyan fafadat aynahu. ẹni tó rántí ọlọ́run lónìkan níbi tẹ́nìkan ò ti rí tábà gbé kárí o wọ́n rántí ọlọ́run níbi tó dá wà omijé sì ń dà lójú yóò máa bẹ lábẹ ìbòjì ọlọ́run lọ́jọ́ gbẹ̀ngà òkèèyà ọjọ́ tí ò sí kan àfi orí eré fún láti kọ́ sí àwọn olùbẹ̀rù ọlọ́run káwọn náà fi kún wa wa ká fi kún sí wa pa àwọn nítorí kí àwa náà ká bá bá dáadáa pàdé lọ́dọ̀ ọlọ́run náà ká bá jẹ́ni tí ó là kúrò nínú aburú tọ́lọ̀ ti pèsè dé àwọn ọ̀tá ilé ayé ń bì o ẹni ọba rí dáadáa sí láyé ń bì àwọn ẹni rí dáadáa lọ́kìá kọ́lọ̀ wọn kò fún wa dáadáa sí. ẹni tó bá sì kùnà láti ṣe dáadáa láyé ń bì irú wọn lọ́rọ̀ wọn já sí pàgọ́ lọ́la gbẹ̀ndà lọ́kìá kọ́lọ̀ wọn dọ̀rọ̀ wọn já sí pàgọ́. akramakumullah lábẹ́ kábẹ́rù ọlọ́run ọlọ́run ẹlẹ́dàá wa ó sọ fún wa nínú al-Qur'an ní bi'sal ismul fusuq ba'da al-iman aburú ni kí ẹ máa dórúkọ pọ̀ kí o lẹ́yìn ìgbà tẹ̀ ti jẹ́ mùsùlùmí ká máa dórúkọ pọ̀ kí lẹ́yìn ìgbà tẹ̀ ti jẹ́ mùsùlùmí aburú ni àgbọ̀dọ̀ wá sánà àti máa dórúkọ pọ̀ kí lẹ́yìn ìgbà tẹ̀ ti jẹ́ mùsùlùmí lọ́pọ̀lọpọ̀ gbà ẹ̀rí pé orúkọ yín tí bàbá yín sọ yín orúkọ tó dáa ni àmọ́ nǹkan àbànújẹ́ ni pé àwọn èèyàn fi da yín mọ̀ téèyàn bá wá yín lọ sádùúgbò jáde kọ́dà ilé jáde wọ́n bá ní ẹ béèrè Abdulsalam ẹ wọ́n béèrè ẹ eh, eh, wọ́n ti pè Khalid ẹ rí i pé àwọn èèyàn lè má mọ̀ tá a lè ń béèrè bóòlù orí ẹjúwe rẹ̀ tó dàgbà tó ọ̀gá àbókúrú àbọ̀sánra àbóṣekínníkà rà ah, lẹ́ ń béèrè ṣọlé ah, kí ni ṣọlé sòlè ti jẹ́ à kọ̀mọ̀dá bẹ́ẹ̀ bàbá rẹ̀ ọ̀mọ̀ sọ́n sòlè Khalid Khalid ni bàbá rẹ̀ sọ àwọn èèyàn ní dáhùn mọ̀ pẹ̀lú orúkọ tó dáa yẹn orúkọ burúkú burúkú lọ́pọ̀lọpọ̀ fi sọ̀rọ̀ àwọn kọ̀dá bẹ́ẹ̀ o ọlọ́ni bí sẹ́lẹ̀sìmọ̀lù fòsókò báyìí ìmá aburú lórúkọ kò kì í jẹ́ lẹ́yìn ìgbà tẹ̀ ti jẹ́ mùsùlùmí kọ̀tọ́kọ̀tọ̀ nà kọ́ wá yí ọkọ̀ rẹ padà kọ́ máa jó kọkú kọ́ èyí ṣe á ń bọ̀sibọ́sí pọ́ wa lọ fowó rẹ ó fi ro kọkú kọ́ ẹlòmíín owó rẹ ni yóò fi lọ gba oríkìkoríkì yóò fi kún kọ́ rẹ bí ẹni tó lòun fẹ́ joyè wọ́n á lọ joyè wọ́n á ní babaláwo ọ̀fìnìkan ó kọ́ tí fi wá dà mọ́ gbogbo èèyàn wá ní màmú ọkọ rẹ̀ babaláwo nìkan tó kọ tó owó rẹ̀ ló tún á san ló tún fi lọ gbé lẹ́yìn o tún kábùkù kó tó rí gbà ah, orúkọ pòkì ìgbà tí ẹ ti jẹ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ ó tún máa wá kó nfẹ́ joyè yóò máa wá kó nfẹ́ joyè ẹ sì mọ̀ pé institute tí ó fi yín joyè ó ní í ṣe pẹ̀lẹ́bọ̀ ó ní í ṣe pẹ̀lẹ́bọ̀ àbí ẹni mọ́ṣáláṣí wọ́n ti fi yàn joyè ó yẹ kí ni wọ́n jẹ́ mọ́ṣáláṣí irọ́ lásì ọ̀hún ni òun joyè mọ́ṣáláṣí irọ́ gidi àwọn afáǹfẹ́ jẹ́wọ́ rẹ ní irọ́ lásán wọ́n yẹ joyè kan lábẹ́ Islam sílọ́ọ̀n ńlọyè tó lè jẹ́ nínú Islam máa sílọ́ọ̀n wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin máa sin olúwa ẹlẹ́dàá rẹ títí tí kò fìdí lọ́lọ́run èso ó yẹ kí ni kí ni wọ́n ń jẹ lóyè àmọ́ gbà wọn ti mọ̀ pé tọ́ yorùbá lẹ ẹ ṣe é mú àfikún láwọn òun fi ń joyè rọ wọn bá ní kí ní kan àdéhùn òṣùpá àdéhùn ìràwọ̀ àdéhùn gíwá àdéhùn òòrùn àdéhùn kìnìún àdéhùn <laughs> yọba lọ change plate number lọ́nà ọba kàn mọ́ ẹ̀ kìnìún kan àdéhùn ọ̀kìnìún kan láàdì kó ń láǹdì níbi bàálù tọ gbogbo irọ́ lásán ni wọ́n fẹ́ gbowó lọ́wọ́ yín wọ́n fẹ́ gbowó lọ́wọ́ yín tó ìsìláàmù ti wá tó bá gbìn ló ń ṣe o wọ́n ẹjọ́ yìí kan bẹ̀ sílọ̀n báàsì tọ ẹ wá rẹ yorùbá wa kó n fẹ́ joyè kan wọn náà lè kó lẹ́kẹ̀ sọ́wọ́ lè kó kó lẹ́kẹ̀ sọ́rùn pé kìnnìkì kí ló fẹ́ fi ṣe kí ló fẹ́ fi ṣe ẹ́n orúkọ rere tí bàbá rẹ ti fún ọ ẹ̀sìn rere tó ń ṣe Islam tí ò ti tó ọ ah ẹ̀wọ̀n kìtìyàn máa ń wá wà kúwà yóò rí rìkú rì ẹ̀ máa ń wá wà kúwà yóò rí rìkú rì bi'sal ismul fusuqu ba'dal iman ọlọ́ni aburú ni ká máa ń dorúkọ ọkọ̀ kí o lẹ́yìn ìgbà tá a ti jẹ́ mùsùlùmí wọn wá gbóyè kan wá wọn lóye ìdílé yín ni bàbá rẹ lọ́kàn bí bàbá rẹ ó tó di pókú wọ́n á fi àbúrò bàbá rẹ̀ kan jẹ́ àbúrò bàbá rẹ̀ náà òun náà ti na tẹ́rù ń pa wọ́n lọ́wọ́ kàn báyìí yìí sì dé bá ní ayẹri ó pè mọ́ yẹ ilé yìí èmi yẹ ọlọ́mọdé rí tí wọ́n jòyè òfò kí ló pé oyè òfò ìsìláàmù tọ́lọ̀ ti fún mi tuntun àbí òtún yín ha ẹ mójútó ìsìláàmù yín o torí pé tí ìwọ náà bá ti lọ múra rẹ jóye o kò sí tàbí ṣùgbọ́n ọba wọn ṣe ń bẹ̀ bẹ́ẹ̀ ṣe ń bẹ̀

tá a sì gbọ́dọ̀ mójútó wọn náà ní ká máa ṣe as-salatu fọ́gà wa aṣíwájú wa anabi wa muhammed sallallahu alayhi wa sallam torí pé ọlọ́run ẹlẹ́dàá gan àtàwọn mẹlẹ́kà rẹ̀ alápọ̀nlé àwọn náà ń ṣe as-salatu fọ́gà wa yìí torí rẹ̀ lọ́lọ́run á pa wá láṣẹ àwọn tá a jẹ́ mùsùlùmí ká máa ṣe as-salatu káṣí máa kì kíkí ọ̀la fallahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله الله أكبر الله